من الشيطان الرجيم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم اعلموا أنما الحياة الدنيا لعب لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل ضعف ما جبل كفار نباته ثم يئيد فتراه فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب جديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع القرون أنزل وميقك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله تعظيما للشأن والشكر له على توفيقه وامتنانه وامتنان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلهي على كل الأمور لك الحمد لك الحمد وليس بما أو ليس من نعمي حد تضل وتهدي من تشاء من الورى من الورى وما بيد الإنسان غي ولا رشد ولا رشد وأمرك فاد في الخلائق كلها إذا شئت أمرا ليس في قوله رد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد إخوة الإيمان الإخوة الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه جمعني أقفو nítorí pé àsìkò tí a ní kò tó nǹkan èyí tí ò fi tó nǹkan ọ̀dọ̀ àwa tí ẹbẹ̀ níṣẹ́ ló ti wá àsìkò tí àwa ní láti lò pẹ̀lú yín ó kéré nítorí àti padà sí àyíká tó wá eléhùn ní mú wa láti fi àsìkò falẹ̀ ohun tá a ṣe rán wa láti wá ṣe ọ̀rọ̀ tó tóbi jù àwa tá a lọ ni ọ̀rọ̀ tó jẹ́ pé ọlọ́run sí ní mu'jizatan lin-nabi wa ta'jizan li Quraysh ọlọ́run fi al ó ṣe ní mọ́jíza fún aṣíwájú ẹ̀dá ànábì wa èyí tí àwọn lárúbáwá bí wọ́n ti mọ̀rọ̀ sọ tó nínú ẹ̀dá tó mọ̀rọ̀ sọ láyé ẹni wọ́n mọ̀rọ̀ sọ bí lárúbáwá kò sí òun lọ́lọ́run fi ṣe alkùránù ní mọ̀jíza aṣíwájú ẹ̀dá ànábì gbogbo ànábì ọlọ́run àwọn ni wọ́n ní ohun tó jẹ́ mọ́jíza wọn ohun tọ́lọ́hun fún wọn táwọn èèyàn tí wọ́n fi gba iṣẹ́ ta fi rán wọn níbàmú tí ń bẹ lọ́dún àwọn tààrà wọn sí àwọn èèyàn anábì Musa alayhi salatu wassalam wọ́n ní òye púpọ̀ nípa ohun tó jẹ mọ́ idán kágbá ni lábàá léjìká káti fàtún ti yọ ká mú ọwọ́ lọ sátẹ́gùn ká mọ́ fi kakọ́wọ́ ká pàwọ́dé ká tún yà odòwó wọ́n mọ̀ nípa dán kò sí tí wọ́n ń dà wọ́n máa dèrè wọ́n máa dẹ́fàn mọ́dà wọ́n máa ń níjọ́ ọlọ́run wá náà ànẹ́bì Mùsá sí wọn kò sí tí wọ́n lè fi gbàgbọ́ àfikún mú un tó ju ti wọn tí wọ́n lè ṣe wà lọ bọ́lọ́wọ̀n ọ̀bára Mùsá lọ pẹ̀lú mọ́jísà tó ju ti wọn lọ wọn ní ìgbà pé lóòótọ́ ọlọ́run lọ́ra gbogbo mùjísà pátá tí wọ́n mú wá ọlọ́run fi agbára èyí tó ga jù tí wọ́n rí onírànràn lọ́lọ́run fún ànábì Musa ṣùgbọ́n èyí tọ́ka jù ló lẹ́mí wọn òun náà ni ọ̀pá tó sọ́ọ́lẹ̀ tó dejò ànábì Isa alayhi salatu wassalam àwọn tààrán sí àwọn tó jẹ́ sí wípé wọ́n mọ̀ nípa àájá ewé ìwòsàn wọ́n mọ̀ nípa rẹ̀ púpọ̀ ọlọ́run wá fi èyí tó fún ànábì Ìsá ó fi jù tí wọ́n lọ àwọn òjí òkú tó kú kí wọ́n jì rí ọlọ́run sì yọ̀dá fánẹ́bì Ìsá pé kó jí òkú tó ti kú bí pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n wọn tí a rán ànábíwa Muhammad sí sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá nítọ́ òun ni lárúbáwá ọlọ́wà aláfún ọ ní tí ọ́sọ táwọn òní lè búrú ẹ̀ wá tí wọ́n ní lè ẹ̀ òun lal bí lárúbáwá ṣe dá nítọ́ tó wọ́n ríru al wọ́n rí sọ لكل نبي في العنان فضيلة وجملتها مجموعة لمحمد يلا نجا حياكم الله gbogbo mọ̀jísà ta kàálẹ̀ pátá yìí kí n tó yọrẹ́ kò sí ìtọ́lọ́wọ̀n fánàbí mẹ́ kò sí Ànábì Mọ́sá aléṣọ́láàtò wàsàlá. Gbogbo ohun tó ṣe, ó fi lórí Ànábì Sulaiman. Kọ̀fẹ́ iṣẹ́ ìtawà ànábì Ọlọ́run ṣe, èyí tó lè jọ á lójú ní tànábì Ìsá. Tó tí òkú kò jẹ́ mà ànábì ṣe ìtújù bẹ́ẹ̀ lọ. Sókù tí ànábì yìí sájí okùn sẹ̀mí tẹ́lẹ̀ kó tó kú. Ìtí ọ̀tí ẹ̀ lẹ́mí rí láyé, ànábì pé ọ́ sì lẹ́mí, òun náà sì rí bí èèyàn. لكل نبي في الأنام فضيلة mélòó la fẹ́ kà níjọ́ alárúbáwò kò kádé wàjẹ́ àbìdọ́b agílíntí tó ti pa lóko tó ti pa ó ti yán ó mú lọ lé lọ́wọ́ pàdé ànábì ó ní wọ́n ni wọ́n ń pè lánàbì ànábì níbẹ̀ ni ó ní tọ́bájọ́ lọ́rọ̀ ń ṣẹ́ agílíntí tí mo mú lọ yìí pàṣẹ fún kó sì jẹ́rìí sẹ́ta àfihàn ó ti dòkú wọ́n ti yẹn gbẹ̀ àrẹ́bí ti sọ fagilé sí pé tó wá jẹ́ pé ọba tó rán mi ń fẹ́ lọ́dá ọ jẹ́rìí iṣẹ́ tọ́ba mi tó rán mi jẹ́rìí rẹ̀ ojú ẹsẹ̀ ọlọ́run sì dẹ́mi sára agilé tí ó dá padà síla. Ikú lè dàbí yá ẹ̀ẹ́dẹ̀lá àná mi bọ́ sí وجملتها مجموعة لمحمد أنا أشهد أن لا إله إلا الله وأنك محمد رسول الله صلى الله عليه وسلم أجل جاي لأربعة وقوكا ọdún wa bá nàbí ìjọ kan onírè ànábì ó ní títíra kan àwọn àfáàfi kan mú jíṣẹ́ títíra ńlá ni onírè ànábì tó bá jẹ́ pọ́lọ́run lọ́rọ̀ ń sẹ́ lóòótọ́ igi tá ń wò lọ́ọ̀kan yìí pàṣẹ fún kó síbi kọ́ wá jẹ́rìí sẹ́ta àfihàn àrẹ́bìsì sọ fún igi pé rẹ̀ jù tó bá jẹ́ pé ọba tó dá mi lọ ọba tó rán mi lọ́dà jẹ́rìí sẹ́ tó fi rán mi bí sẹ́ ń wí tán igi sì síbi jọ lẹ́mi tẹ́lẹ̀ ṣe àpójú ti mú sálọ. ó ti ti òun làgbà wa lórí àsìkò Àlùfáà wa bú sórí òun ló ń wínú ọ̀rọ̀ rẹ̀ tó ní já átìlì dáwàtì ilẹ̀ àṣìjárò sáájì dàtà jáàjìlì jáàjìlì dáwàtì ilẹ̀ àṣìjárò sáájì dàtà àmṣí ilẹ̀ àlá sáájì ìrìnlá kọjá ní sáwọ́jì ilẹ̀ جاءت لدعوته جاءت لدعوته الأشجار ساجدة إجدالون تمجي إليهم على باكهم بلا قدم تمجي إليهم على باكهم بلا قدم Ọjẹ́ pé àtúwọ́jú ẹ̀dá Anáduwa Muhammad. Sallallahu alaihi wasallam afọ́wà búṣe rí ń jọ tí wọ́n wí àwọn lọ́wọ́ dànà bí lóhùn sáájì dàtà lẹ́ni tí ó forí balẹ̀ fún àwọn àkídà káwọn tí a rí ojú ọ̀nà wọn pé ó ló sì wà aslam wa akam lórí gbogbo tí a máa gbé ti sọ́dọ̀ ọlọ́run ni àwọn alùsùn náà wal jamaa ọ̀rọ̀ tí àfọwà búṣẹ́rí sọ pé sájídàtá ó forí balẹ̀ fún ànábì àìforí balẹ̀ fún kankan lẹ́yìn ọlọ́ àwọn àtúnṣe àbákún wípé já átìlẹ̀ dáwà tí ilẹ̀ àṣìjárò tọ́ ní àta wọ́n mọ́ jẹ sáà jídàtá. já Tàmọ̀sílẹ̀ aláàbá èyí àbádẹ́bẹ̀. Òun náà ni iṣẹ́ tí a gbé fún mi torí àsìkò. Ọ̀rọ̀ tí ọkà àwọn tí wọ́n lè dè tálùkùránù bá wá sọ́kà wọn láyà. Òsìsẹ́ nìkan tó lè pọ́hùn ún lè máa ń tọ́lọ̀ ń wí ama ma tún ń ta gbọ́yé nínú ọ̀rọ̀ ọlọ́ni a ma tún ni ọlọ́ni kan ọlọ́ba tó mọ tí ń wí bẹ́ẹ̀ yẹn bá tún fẹ́ fèdè kan tún àlùkọ̀rọ̀ àn bọ́ bá jẹ́ pé de tí ń lè mú ọ̀rọ̀ ọlọ́run wá bọ́lọ́run tẹ́ sọ ní èdè rẹ ni ọba fi sọ̀kalẹ̀ ọba pé Yorùbá lè mú ọ̀rọ̀ ọlọ́run wá bọ́lọ́run ṣe ń wí gan ni Yorùbá ni ọba fi sọ̀rọ̀ nítorí wípé èdè lárúbáwá ọrẹwà púpọ̀ fáwọn kankan tí ò sínú àwọn èdè míì ọlọ́lọ́run fi fi sàlùkùránù kalẹ̀ nínú èdè yìí bí èèyàn bá wá ń tu olè tú kùránù gangan mínú ẹ̀ lọ́mà tù ìtúwọ̀ rò pọ̀ gbọ́ yìí lọ́mà translate ẹ̀rọ àwọn tí wọ́n ṣe translation wọn à ní pè ní translation alùkùránù gangan ìtúwọ̀ sọ ni pé mínú ìyẹn ni pé táwọn rò pa wọn ṣe kí ni àwọn gbọ́yé nínú Al-Qur'an bọ́bọ́ wá rí bẹ́ẹ̀ àyà tí ọmọ níwájú wa àyà tá lè mọ́ tuntun ní àtìsìn ìtìlè ìmọ́ ni bó ti jẹ́nu àyà bí mẹ́ta kọ́ ta fún mi ṣùgbẹ́nu ta bá wí bẹ́ẹ̀ ẹni tẹ́ rán ọlọ́njú sí láǹfààní. Adúpẹ́ látara àkójọpọ̀ wa yìí. Mo bẹ ọlọ́run nínú àánú rẹ̀. Ọlọ́run sí ní àkójọpọ̀ kìkẹ́. Ìgbà tí a bá túká tán, ọlọ́run ṣàánú wa mẹ́jẹ sí nínú wa ẹni tí ọlọ́run ní kẹ́ tí wọ́n ti ṣe ìkópa mi lórí ètò yìí lọ́yà ń ti torí wípé ọmọ akéwù ni wá tí àwọn àlùfáà wa máa ń rán káàkiri láti fún wọn ní sinmi díẹ̀díẹ̀ sàpètè yẹn bá ń ṣiṣẹ́ bọ̀ látijọ́ yìí ó yẹ kí wọ́n sinmi àwọn àlùfáà wa máa ń rán wa kiri láti fún wọn sinmi ọmọ ń jẹ́ olè tí wọ́n tí èèyàn bá rí mi láàyè ibì kan báyìí ẹ kí àwọn tí wọ́n pè mí tí wọ́n ti fẹ́ yẹn iṣẹ́ ńlá ni wọ́n ṣe lẹ́sìn torí wípé kò tí ì sí ìsinmi lẹ́yìn ọba tí ìdàbà ọgbọ́dọ̀ sinmi ọgbọ́dọ̀ máa dààmú káàkiri ni mo náà bá ti ń wo pé jẹ́ ló ń tí mo ké ó tún gbọ́dọ̀ wá bí tí ó ti ké sí tóun náà tó ti máa sí ó tún gbọ́dọ̀ wá bí tóun náà ti fi máa tẹ́lòmí ìkú máa sí ẹ̀ èyí ò ní jẹ́ni tó nímà amasa sábà lu ọ̀rọ̀ ànábì Musa níjọ́ tó lọ bọ́bẹ̀ ọba mi mo fẹ́ bi ọ́ léèrè béèrè ọlọ́run ní kí ló béèrè ó ní tí fẹ́ ọ́ ní wípé ta ni nínú àwọn ẹrú mi àgọ́mù tó fi ń tóbi jù nínú gbogbo ẹ̀dá ń Musa ẹrú mi tí la yazalu lisanuhu rọ̀fìbá mi zikiri ẹ̀rú mi tó jẹ́ pé gbogbo ọgbà ìrántí mi ọlọ́run ni máa ṣe bí ó jókòó ìrántí ọlọ́run bí ó nàró ìrántí bí ó jẹun ìrántí ọlọ́run eléyìí ló sì yẹ kọ́pọ̀ nínú ayé ẹni mùsùlùmí tí èèyàn ti gbogbo dì í mara ala bi zikiri láàyè, ẹ̀tùmọ̀ Ẹlòmí gọ́gọ́gọ́, ó tún bọ̀ ábí wọ́n tún ní kìíní bẹ́rù ilé rẹ ni. Gbogbo ní. Bẹ́rù ẹ̀rẹ́ tó lè fi lélẹ̀ kọ́ máa kọ́ ánsà fún rẹ̀, wọ́n náà ibi tó ọmọ lọ́nkọ́. Wọ́n gọ́ ni, wọ́n gọ́ ni. gbogbo eléwọ̀n ẹ̀tàn ni ilẹ̀ mu títí ń ka gbogbo orí títí tí ọmọ bí wọn ti kà bí wọn èdí ka gbogbo ẹ̀tàn Bìbí kiri kàyà máa ń darí wà. Ibi ìrántí ọlọ́run. Àbárùkàrí ọ̀pọ̀. Ojú èèyàn bá ti lójú ọ̀nà lójú ọ̀nà rántí ẹ̀, ó sì ń pòfò ayé ó pòfò Ibi ó tilẹ̀ jẹ gbádùn láyé, tó tilẹ̀ jẹ gbádùn lé ayé tó wà yìí, ibi ìrántí ọlọ́run. Ìrántí ọlọ́run bá ti sọnù mọ́ọ̀yàn lọ, ara yà tẹ́lẹ̀ súnà mú tó. Bọ́ bá ti sọnù mọ́ọ̀yàn lọ, Wọ́kọ̀dẹ̀ káàbà ọ̀hún. Wọ́kọ̀dẹ̀ káàbà gọ́ọ̀mù àjẹ́ ilé ìdàkọ̀dẹ̀ àmọ́. Tẹ́yẹ bá ti kó lójú ọ̀nà àrántí ọlọ́run, ó sì ti pò fún ayé àtàlẹ̀kẹ́ àmà. شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في الجميل وتعلم Ọlọ́run nìkan olàmọ́ rántí, bọ́bá rántí àwọn àlùfọ́ àwọn bá nìkan wọn. Nínú òkè ó wọ́n kọ́ wa, wọ́n ìyá kan fún wa. Nínú òfẹ́ràn ọlọ́run, ọlọ́run bá nìkan wọn. Sọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀ sórí tí mo bá ti sọ tí mo láàfà wà lọ sọ tá a bá parí ètò wọ́n wà bí mí léèrè pé nù tí àwòlọ́ wa wọ́n dàrẹ̀ láàmú wọ́n wà bí mí bọ́ bá sì lọ béèrè àjẹpẹ́ ń gbà bá dàlì kí á mọ̀ mi olè bíyàn wọ́n ti mú Ìtọ́lé Nínú ìtàn tí wọ́n pa fún wa, ní kẹ́ wọn. Wọ́n lárábìnrin kan ìyá yìí fẹ́ràn ọlọ́run púpọ̀ ibi mo ti lọ lọ̀rọ̀ ànábì fẹ́ràn ọlọ́run gbogbo tí máa ṣe láyé pẹ̀lú bí ó jókòó bí ó nàró gbogbo tí ẹ̀ kèé gbàgbé bismillahir rahmanir rahim oní máa ń ṣe ní gbogbo ìgbà púpọ̀ ìyá yìí wá máa ń ṣe ṣùgbọ́n lọ́wọ́ fún nírú ọkọ rú ẹ̀ ìyẹn ni wọ́n máa ń pè ní tẹ̀kẹ́fù gbogbo ìgbà ìyẹn bá fẹ́ níyàwó ò ní lọ yàn kọ́ bí agbọ̀n ti ga hmm. kèé sọ̀rọ̀ wípé ìwé ẹ̀rí ọwọ́ ìyàwó ẹ̀ ju ti ẹ lọ ń kọ́ ìyàn kan bí agbọn ti gábẹ̀rẹ̀ níbi ẹ̀sìn gbogbo ìgbà tó ọba fẹ́ ní tẹ́ ẹ̀jọ́ rí déédéé nú ẹ̀sìn ọyàn kan bí agbọn ti gá ah. Ìyá yìí, ọ̀fẹ́ ọkọ̀ orí rẹ̀ ọkọ tó fẹ́ òun ọ̀fẹ́ràn ọlọ́run ọ̀fẹ́ràn àrántí ọlọ́run ọmọ nílà bíyàwó rẹ̀ sáà ti máa ṣe bísímìláì rahman rahim kódò ti sọ ìyàwó ẹ̀ di ìyá bísímìláì olùkọ́ tí máa pèjú ìyá bísímìláì àfitọ́ni tó wá gbé sílẹ̀ mi wípé obìnrin yìí òun gbọ́dọ̀ dán òwò dán òun jọkàn pẹ̀lú bísìmìlá ìsí máa wí gbogbo ọgbà yìí ó ti gbàgbé pé bísìmìlá ilẹ̀ rí láyà dúró mọ́sí ìṣe òfìlà àrùn wọ́lá fi sàmà lọ́wọ́ sàmì ìlànà ó kọ ọlọ́wọ́ òṣè bá forí gbárí Àdìbá kẹ́kọ̀ọ́ òdìbá. Bísìmìlá wàlábí ìsàmá ní. ò lè bó kọ ọlọ́run forí gbárí lórí ilẹ̀, kò lè bá forí gbárí ní ọba tó bá ti lórí ma, tó mú nǹkan mí ma. Tó mú ma, ó sì máa rí fọ́lọ́run máa tó ọlọ́run Bí tó ń Ìyá yìí kò ní bọ́lọ̀n tí máa sọ ju bísmìláì lọ, ọkọ rẹ̀ wá wò ó. Ó rí pé ohun tó wọ́n ó ṣe fún ni wípé wọ́n dẹ̀hùn. Ọlọ́gbé owó tọ́pọ̀. Ó gbé ó di inú kankan ó gbé léyàwó ẹ̀ lọ. Ìgbà tó gbé fún oníọ́bùn gbé pamọ́ ìgbà tí ìyàwó ọgbà olùbìsìlá ìrọ̀hìmá ìrọ̀ obìnrin ìgbówó yìí ó gbé wọlé lọ àtẹ́bíṣẹ́ lọ ọkọ rẹ̀ ti ń sọ ọ̀sọ̀ tó fi lọ gbé owó sínú ibi tó gbé pamọ́ sí ìgbà tó yá arákùnrin wo pé èsù ránṣẹ́ ó ní ohun tí kò ṣe lọ́gbówó yìí mọ́ gbé síbi tóbìnrin yìí tún lè ti rí sọ pé bísmìlá òun ni ó jẹ́ kó wò rí bí tí ò ti lè rí rárá ọwá lọ gbé ibi tóbìnrin fi sí ọlọ́jú sódò ìgbà tọ́jọ́ yìí lọ́jọ́ ó ké sí ìyàwó ẹ̀pẹ́ rẹ̀ ìyàwó mi owó mo gbé fún ọ lọ gbé wá mo fẹ́ lò ó ìyàwó ìwọlé pẹ̀lú bismillahir rahmanir rahim lọ́pọ̀ títí o gbogbo nǹkan bá fẹ́ máa

Òun tí bẹ́m̀bẹ̀ tó ha mọ́ àgbẹ́línà àlẹ́kàlẹ̀ kọ̀rọ̀ ààrẹ lè sáríkà. Ọlọ́run náà sàrùkọ́ àrùkù sí tó sọ̀yẹ̀ lórí burú mẹ́. Gbogbo táwọn èèyàn láwọn ń lónú Kùránù tí a fi buru lórí burú ẹ̀ tó wó mọ́ kí wọ́n járí. kò sí mbẹ̀ kò sí inú alukur'an kí nkan, òun ni wọ́n fi ayé alukur'an kún èyí tí a wọ́n fi kún ló lè yà wọ́n wèrè kí sáyé alukur'an. Bismillahi alladhi la yadurru mafihi shay'un fil ardi wa la fis samaa.

ìyàwó bẹ̀rẹ̀ pé kí ló dé olóde kí a ló dé ọkọ ẹ̀sọ́ tó dé olè tó dé ni pé owó tó gbẹ́ ẹ̀bọ̀ ló ti ṣé kìí ṣe ìyẹ ẹgbẹ́ fún mi ni ìyàwó ọkọ ni náà ni ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀mẹ̀ ìtí bẹ́ẹ̀mẹ̀ ni ẹ̀sọ́ olówó yìí òun ọ̀sọ̀ òótọ́ fún ọ òun ti gbé tóun ìsìlọ sásódò ń bọ̀ ló ti rí ah, ìyàwó náà abájọ ọ̀kọ́lábájọ kíni ọlábájọ olówó yìí olówó ọmọ pẹ́ ní kakagbè oníṣùgbọ́n ẹ̀rẹ̀ tí pé níjọ́ kan ẹ̀rà ẹja wálé tí wọn ò gé ẹja tí wọn ò gé tẹ́ ẹ̀rà wálé yìí ìgbà tó ń gé ṣe báyìí owó kí lè yí irú aṣọ tọ́kọ̀ òun fi bí owó fóun rẹ̀ òun dìde òun ọ̀nà owó bí òun gbé sí òun ọ̀bá ń bẹ̀ mọ́ òun bá tún pé fóun ti gbé bẹ̀ lọ بسم الله الذي لا يدور ما اسمه شيء في الأرض ولا في السماء وهو سميع عليم Ohun ò lè dọ́dọ̀ àwọn àmì ọ̀hún. Thank you. وبه نستعين رب زدني علما والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجر ونور والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل الفيل عجب الكفار نباتهم ثم يهيج فتراه مصرا ثم يكون حكما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع القرون سابقوا إلى مغفرة من ربكم وجنة أرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ọlọ́run ọba àlìkọ́lá wọ́n bá ní sọ̀rọ̀ nínú àwọn Wàlàbínà àmàlú. Ọlọ́run ní àwọn ẹni èyí tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tọkàntọkàn. Wàlàbínà àmàlú nìlá. Wọ́n nígbàgbọ́ nú ọlọ́run. Kọ̀ mọ́ bẹ́ẹ̀. Wàlàbínà àmàlú nìlá Wọ́n nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́. Wọ̀lá ìkà ọmọ ṣe dìí Nínú orígun ìgbàgbọ́ méjì náà ni ọlọ́run subhanahu wa ta'ala òun lọ́tọ́ka sí ní bíbà yìí kọ̀tọ́ka sí mẹ́rin tó kù nínú àwọn ẹsẹ̀ wúrà míì ọlọ́run tọ́ka sí àwọn mẹ́rin tó kù bá bá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ nínú sẹ̀mí ayé ọmọnìyàn ohun tó jẹ́ pé àwọn ẹni ìṣáájú wọ́n gbà wípé òun ni àkọ́kọ́ nínú ohunkóhun tí èyí ó sínú ẹ̀sìn gbogbo ìgbà tí nǹkan bá ṣe ìgbàgbọ́ èèyàn gbogbo ẹ̀sìn èèyàn pátá òun nìkan ti ṣe àwọn àlùfáà sí gbà wípé èyí tọ́lọ́n subhana wa ta'ala fi mú méjì nínú mẹ́fà tí ọ̀rọ̀ ìgbàgbọ́ pín sí òun ni wípé látara méjèèjì yìí òun lè èèyàn ó ti rí òṣùká bí mélòó kan tí wọ́n fẹ́ kẹ́ èèyàn sùn fún gbàgbọ́ bó tún káyọ̀ ọ̀bá dúró dáadáa ẹrù gbàgbọ́ dànù ẹrù gbàgbọ́ yóò yí dànù òṣùká alákọ̀ọ́kọ́ tí èèyàn fi rẹrù gbàgbọ́ òun náà ni imtisalu bil awamir gbogbo ògbàtà bá gbọ́ èèyàn lólùgbàgbọ́ lóòótọ́ yọ́ jẹni tó ṣe tán láti tẹ̀ láṣẹ ta ló wá ní àṣẹ ẹni tó ní àṣẹ ẹ̀sìn tá a ń pè wọ́n ní ṣáàrẹ̀ ìyẹn ni amòfin tó ní òfin tó gbófin kalẹ̀ nínú ẹ̀sìn wa méjì náà ni lẹ́yìn àwọn méjèèjì kò tún sẹ́ni tọ́là sí òfin má nínú ẹ̀sìn yìí ẹni tó ní àṣẹ òfin nínú ẹ̀sìn wa yìí ni Allahu wa òun ló fi jẹ́ pé ọ̀pọ̀ gbà ti dákọ òjíṣẹ́ gbogbo abẹ méjèèjì ti ti a nígbàgbọ́ nípa tíra ni o lè gba tíra mí ìgbọ́ ní tíra tani lọ ọlọ́run ká nígbàgbọ́ nípa àwọn màláìkà ni àwọn màláìkà yìí wọ́n ń ṣe ẹrúsìn tàbí bá ní ẹnìkan Dúsárí lọ, Allah láyà súnà lọ́à táà fi rán wọn táà bá ti gbà wọ́n gbọ́ pé a fi ṣẹ́ ọlọ́run rán wọn sí àwọn òjíṣẹ́ àní nígbàgbọ́ nípa afẹ́ débi ká nígbàgbọ́ nípa àwọn táà fi rán òun ló mú ìgbàgbọ́ nínú wọn wọ̀nú ìgbàgbọ́ táà bá sọ wípé orígun àsáà tó jẹ́ pìlẹ̀ jù nínú ìgbàgbọ́ òun ni ọlọ́run àti kíni àtòjíṣẹ́ Ìgbàgbọ́ nínú kádàrá ìgbàgbọ́ nú ọlọ́ni. Torí tàà bá gbàgbọ́ nípa ẹnìkan, à nígbàgbọ́ nípa ǹtọ́kọ. Báà bá nígbàgbọ́ nípa ọlọ́run, à ní nígbàgbọ́ wípọ́ kádàrá nǹkan. Ohun tàà tún pé kádàrá yìí, ọlọ́run ọmọ rọ́tìbù bí mẹ́fà tí èyàn gbọ́dọ̀ yé kó tó lè gbọ́ kádàrá yé bẹ́yàn ọ̀bá gbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yé ò lè gbọ́ kádàrá yé mẹ́fẹ̀ẹ̀fà yí ohun tó so má ọlọ́ni ẹni tó ní òfin ẹ̀sìn tí ń pàṣẹ nínú ẹ̀sìn wa ẹnìkan láṣẹ ẹ̀ṣẹ̀ tàbí ẹmẹ́ṣe ju ọlọ́run àti kí lọ òun làwọn olùré ní ni wọ́n fi gbà pé kí gbàgbọ́ tó dúró ìtẹ̀ láti ọlọ́run oṣùká rẹ̀ gbọ́dọ̀ wúwo lórí olùgbàgbọ́ wọ̀ṣìnàbùnẹ̀wáyì ìjìnà sí mọ́ sí ọlọ́run èèyàn gbọ́dọ̀ sí oṣù kẹ́ẹ̀ tí ó wúwo kí wọ́n tó lè pè wá lólùgbàgbọ́ òdodo tòótọ́ ẹ̀kẹta nínú oṣù kátàdì tí yóò tóbi kátà gbàgbọ́ òun náà ni alìkìsìgìfàr ẹni tá pẹ̀lú olùgbàgbọ́ òdodo tòótọ́ ìmọ̀ wọ́forí jọ ọlọ́wọ́ ẹ̀ ọgbọ́dọ̀ pọ̀ torí pé ìjọkíjọ téèyàn bá wà nú ẹ̀ṣẹ̀ tó ń lọ ẹ̀wù gbàgbọ́ ó ti bọ́ sọnù gbà àsìkò tó ń dẹ́ṣẹ̀ lọ aṣọ ọ̀gbàgbọ́ ti ṣe kíni ó ti bọ́ sọnù torí nínú tá a ní àfisòkù ìgbàgbọ́ òun láṣẹ ẹni tá a sì lágbàgbọ́ òun ó fẹ́ pé ń jọ́ tó jókòó tó mutí oṣù ka ìtẹ̀lé tọ́lọ́run tó fi rẹrù gbàgbọ́ ó ti ṣe kí ni ìgbàgbọ́ aṣọ ọ̀gbàgbọ́ náà ti ṣe kí ni Ọlọ́run tó pàṣẹ tó tẹ́lẹ̀ fún wa pé ká má ṣe sìná nínú oṣù kátà lè jù sáàfi rẹrù gbàgbọ́ oníkájìnà sí nígbà bá ń ṣe lọ́yẹ oṣù ká gbàgbọ́ sí ṣe kíni òtìrìbọ̀ òun ni wọ́n fi fi ìwọ́foríjì ọlọ́run ṣe ara oṣù ká tí èèyàn gbọ́dọ̀ sù fún gbàgbọ́ torí wípé bẹ́ẹ̀yàn ọ̀bá sù oṣù ká ìwọ́foríjì ọlọ́run yóò wọ́n ká tó lè rẹni sáà lè pè lólùgbàgbọ́ òdodo nítorí pẹ́sì wá pàtàkì kí gbàgbọ́ owó dúó òun ló mẹ́sìn nínú òfin sáàdẹ́bì ṣe fún wa ló fi kí ọ̀rọ̀ sìkìfáàrù tóró nígbàgbé ni wá ó kìbọ̀ ẹ̀yìn rún ó ní gbogbo ògbàta bá ń kírun tán àkọ́kọ́ zikir tó gbọ́dọ̀ jáde lẹ́nu wa sọ̀rọ̀ sí kò tí asúmọ́lọ̀ jù nìyẹn àkọ́kọ́ díkì tó gbọ́dọ̀ jáde lẹ́nu wa ni astagfirullah títí sórí kíni títí sórí wípé ìwá àforíjì ọlọ́run ìsìnkìfà oṣù kátà àfilẹ̀ ìrùgbàgbọ́ ni tí ọba ti sí nínú oṣù ká nínú ẹrù èèyàn ìgbàgbọ́ òlìdó ẹni olóore jèmi àtẹ̀yìn lọ wọn máa ka ìgbà ọgọ́rùn fún ibi máa wá foríjì ọlọ́run lójúmọ́ sallallahu alayhi wa sallam والذين آمنوا بالله ورسله أولئك هم المفلحون nínú oṣù kádà waladina amanu mo si tulo billahi wa rasulihi nínú oṣù kádà di nígbàgbọ́ wa tí yóò tún fi dúró dáadáa ó ní ìfìkàrù ìlàlá gbogbo wa ní gbogbo ọgbà ní ká máa ríra wa wípé àfìgbà kan mọ́mọ̀ bùkátà sọ́lọ̀ gbogbo ọgbà tí èèyàn bá ní lẹ́mìí pé gbogbo ọgbà ní mò ń bùkátà sọ́lọ̀ ìgbàgbọ́ rẹ̀ sọ́lọ̀ yóò máa dúdà ṣùgbọ́n tí èèyàn bá ti wò fóun jẹ́ nǹkan níwájú ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ ó yòrò sọ́lọ́ gbogbo ìgbà ló gbọ́dọ̀ máa mọ̀ wípé fàkírù ní ọ́ ìlọ́lá àǹtò múlẹ̀ fòkàrọ̀ ìlọ́lá wọlọ́ọ̀mù wàlàkàní ìyẹ̀ ṣe ìròhìbùkùn wọ̀yá ti bí khalqin jadid wà máa dáríka ọlọ́run ní gbogbo wa pátá ìlàtí máa bùkátà a máa bùkátà òun ọlọ́run èèyàn gbọ́dọ̀ fi yẹn kún ara ẹrù gbàgbé ẹ̀ òun ni ọ̀nà tí nǹkan rí ọgbà wá láyé ni òfin ní lè ni òfin ní lè ṣègbàgbọ́ wa lọ́sẹ̀ táà bá ti láwọn òṣùká yìí èyí tó ṣẹlẹ̀ karùn-ún nínú táà fi sun òṣùká ìgbàgbọ́ òun ni sùúrù àtẹ̀mọ́ra torí bọ́ ọba ṣe ń gbọ́ lọ́n gbọ́ tó sí bẹ́ẹ̀ làdánwò rí ọmọ pọ̀ sí ibi tó lẹ́nu àdánwò ìgbàgbọ́ ìdánwò ìgbàgbọ́ làdánwò bá fẹ́ dánwò pẹ́sẹ́ lóòótọ́ lọ gbọ́ lọ́n gbọ́ àdánwò ni wọ́n mú wa làdánwò sọ nínú kan gbogbo ọgbà ní wo ẹ̀sìn ẹrú yóò wò gbàgbé ẹ̀ tó bá rí wípé ẹrú yìí ó lé ó múra sí ẹ̀sìn ọlọ́run ó pa afẹ́ fúnlẹ́bùn ẹ̀fúnlẹ́bùn ṣàpẹ́tì èèyàn bá ṣe dáadáa èèyàn máa ń ṣẹ̀bùn fún ẹ̀fúnlẹ́bùn kó mójú tẹ́sìn mi kí alẹ́bùn tó á fún ọlọ́run pé ẹ̀fì kún àdánwẹ̀ ẹ̀dánwò ìdánwò gbàgbọ́ òun làdánwò tó bá wá rí bẹ́ẹ̀ kéèyàn tó lè jólùgbàgbọ́ tòótọ́ ó fi sùúrù ó fi sùsùká tó fi wú ẹrù kí ẹgbàgbọ́ sùúrù ọgbọ́dọ̀ mọ́ sí ilẹ̀ ìgbàgbọ́ tọ́lọ̀ ń kì fún àyíká wọn tí a gbọ́ lọ ń gbọ́ wàlùlàdínà àmànú billahi wa rusulihi ọfẹ́ ròyìn wọn ni wọ́n gbọ́rọ̀ ń gbọ́ wọ́n gbò síṣẹ́ rẹ̀ gbọ́ ọlọ́ni wù láìkà jẹ́ lóòótọ́ lọ́gbọ́ lọ́wọ́ ọgbọ́ àtòjíṣẹ́ rí wọn ní gbogbo tó bá dé bá wọn lórí ni bá wọn lórí kò ní sí ohun tí yóò mì wọ́n nínú ìgbàgbọ́ méjìlá àwọn àfẹ́sìn ni wọ́n tú gbólóhùn sí dìkú nà sí àwọn míì tú wọ́n tú ní tú olóòótọ́ tí mo tú àwọn míì ní wọ́n ti pa sáà kan rẹ́ ni wọ́n níbi máa na mọ́tà sọ́ọ́dì kú nà ni. Hmm àwọn tí ọwọ́ wọn èé e dúó nígbà kankan láti tọrẹ àwọn olùgbàgbọ́ tẹ́ gbọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ gbọ́ nìyẹn méjèèjì méjèèjì àwọn kan wọ́n gbà pé sì dínkù náà tí wọ́n wí bí wọ́n lẹ́ni ó ní gangan tó ní gangan òun ni Abubakar olọ́lọ́run bá wí bí nítorí ìjọ́ tí gbogbo èèyàn kọ́ òun lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ gbàgbọ́ والذين آمنوا بالله ورسله أولئك wọ́n gbà pé bí inú àyà tí tí ń jẹ́ sìdíkù nù tábùbákìrì tí ń jẹ́ gíní tí ń jẹ́ sìdíkù nù bá a ti fọ́ oore ni orí gbọ́jọ́ tí wọ́n bá a ti sọ wípé olùtọ́rẹ́ ni Ọgani, ni ọ̀gá ọ̀gá la nínú àwọn tó jẹ́ pé tí ó fi tọkàn tọkàn gbà Abubakar ọ̀gá táwọn èyí wẹ̀yìn àwọn wẹ̀yìn níjọ́ àti ọlọ́run bá dé èyí tó bá bá wa tàbá bá rí mọ́ wa ìlà ń tẹ̀lé èyí táwọn ní rí tá yóò ṣe pè pé àwọn àfà àwọn ẹni ọlọ́run òun làá máa ń mójú tó tọ́kẹ̀tọ́kẹ̀ làwọn fi gbàgbọ́ ó fi kárí ìsìnkú kó àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tọ́kẹ̀tọ́kà àwọn sàábì ni ọba mọ́ àbúbákẹ́ ẹmọ́ wọn sàábì yòókù ma ìjẹ́ fi mú wọn pọ̀ ó gbọ́ ọlọ́run gbọ́ tòdodo tòdodo ni ìdí ìjẹ́gbàgbọ́ mọ́ sọ fún wa ní kásòsùká sí tàbí má débẹ̀ kéèyàn ó sì má débẹ̀ ní jẹ́ nínú tọ́ka sí ìjẹ́sìn dínkù wọn ìgbọ́ ọlọ́run gbọ́ lódodo tọkàntọkàn níjọ ọlọ́run sọ àyà mọ́mùtí sọ̀kalẹ̀ tó mọ́mùtí tọ́lọ́run sọ ọ̀kanú àwọn aṣáájú wa tí wọ́n jọ mẹ́kẹ́ sọ̀hábà ìdíwánu lọ yàrá yìí olóhun bẹ tóhun jókòó pẹ̀láwọn sàábé níbi táwọn ti mutí jọ náà níjọ́ tí a yà mọ́mù tí tó sọ kalẹ̀ níjọ́ tó sọ kalẹ̀ níjọ́ tí a yà yìí sọ kalẹ̀ ó ní gbogbo ńgbà ọlọ́run ní tẹ́ ẹ ti jáwọ́ bí ọtí ojú ẹsẹ̀ ní gbogbo wọn ní adọ̀tílẹ̀ sáláwọ̀ mọ́mọ́ ó lòun ń bu ọtí fún wọn jọ náà àkọọ́lẹ̀ sọ odidi ọjọ́ márùn-ún ní gbòòrò Màdínà fi ń gbogbo wọn ti wọ́n lọ kó ọtí lé wọn tí wọ́n lọ kó dànù ẹ bá wà lájókòó yìí lè má tí yóò والذين آمنوا بالله ورسله أولئك هم الصادقون inú àgé inú àgé lẹ́lòmí ọ̀rọ̀ sí aláníkọ́ ọmọ mú mi àgé ọkàn wó rọ̀. ọlọ́run sì máa ń tó mú ẹlòmí àlóhùn fi ń lo sẹ́yìn wọ́n fi mílẹ̀ rẹ̀ béèrè ní orí programu kan nínú rọ̀mdánù tọ́lọ ó ń béèrè wá ń béèrè onísọ́dá kéèyàn máa fi ọtí sẹ́ ẹnìkan lọ́kọ́ béèrè náà àwa tí wọ́n ní ká dáhùn ó sì ní kọ̀dá wọ́n wá ní ti mọ lọ́rọ̀ sí mo ní mo ní sí wọ́n ní sọ́dá kéèyàn ọtí mọ́lọ́dà àwọn èèyàn wò mí kí ní ìsásùn ọ̀dà gbogbo ti jẹ́ iṣẹ́ bí omi burú náà fi lò iṣẹ́ tó lò tẹ́lẹ̀ tọ́lọ́ Tọ́wà pé omi dáadáa tí wọ́n sì rọ ojú ìdàlúwàlá, tẹ́jú òbí lò. Ọmọ tí náà lo iṣẹ́ bí. Ọ̀sẹ̀ kẹ́kà. Títí kúl, àwọn tó jẹ́ pé gbogbo tọ́lọ̀ bá ti gbé wá báyìí, ó ti ń dòdòdó náà kan. Ọwọ́n láyé o. Ẹwọ gbọ́n tí ń sọ fún wa tá à ń kó yẹ. À ń kó yẹ. Nọ́mbà tí ń wí, ó ti ń dòdòdó lọ́dọ̀ wọn nù. Lóhun rẹ̀ làbákiri wà.

ọkùnrin kan nínú àwọn tóhun náà ń gbọ́rọ̀ yẹn kiri musafa bùnà àfàfà ó sì jẹ́ nú àwọn tí wọ́n ń gbé lọ́dọ̀ Abubakar ọ̀dọ̀ abubakir ní tí ń jẹ ọ̀dọ̀ ẹ̀ ní mú Abubakar ó dùn bí gbogbo èèyàn bá tiẹ̀ ń gbọ́rọ̀ kiri lérí ọmọ mi sọ́wọ́ sì tọ́ wọ tó pọ́dọ̀ wa náà ló ti jẹ ọ̀nà wa ló ti mú ọba ti ẹ̀gbọ́n tí ọ̀dá nípa ọmọ mi kọ̀yẹ́kọ́yẹ́ fún wọn náà ló tún máa tán níjọ́ náà Abubakar ní wallahi ọlọ́run ni mo fi búra la ó fi kìmáàlì abàdà ìtúnáwó mi fún fún tó ẹwà bá tó náà ó ní ìtúnáwó mi sọ bá lọ́wọ́ nùn wàláyà tán ẹ̀kọ́ inú kan yóò fún un fẹ́ lò ẹjọ́ láàbò mi wàláyà tán lò olùfọ́dúnlẹ̀ wà sí à lọ wípé àtàrà tí máa ń tán lọ lókè báyìí wàláyà tán onímọ̀fẹ́ lò olówó òǹdó náwó òun mọ́ fúta ni fún mùsọ́tà ábàdà láìláì bí tẹ́ ń wí tán lọ́lọ́ sáyà kalẹ̀ bọ́ bá dídá ọmọ bẹ́ẹ̀ ìjọ gbé wájú wa ká mọ̀ jẹ́ lọ mẹ́lọ la lè jẹ́ mẹ́ sílé mọ́ bó ṣe ń wí jẹ́ ọlọ́run sọ àyà kalẹ̀ kí lọ́wọ́ wí ọlọ́run ní wàláyà tẹ́lò olùrẹ̀fọ́dùlì minkum ẹni adálọ́lánú yìí tà fún lówó ìrẹ́ ànábì ké sáwọn èèyàn sọ fún wa pé wàláyà tẹ́lò láyà lọ kò gbọ́dọ̀ búra wípé fẹ́nìkan kọ́mọ bùrọ̀ láyé allah tuhibbuna an yaghfira Allahu lakum tóun bá tí mùsọ́tà ba ti ẹ̀sẹ̀ tí ọ̀dá ọ̀dáríjì ni tí wọ́n fẹ́ kọ́lọ̀ wọ́n dáríjì wọn náà torí àbákìrì láyà ń fi sọ̀kalẹ̀ bí fẹ́ ń wí sẹ́yà ṣe ń sọ̀kalẹ̀ sábẹ́bí ń kà tán bẹ́ẹ̀ làbákìrì sọ oyi tó ń sọ pé wallahi sẹ́mọ̀ kó búra níbẹ̀rẹ̀ ni ló tún wí pé ni mo fi bura sàúfìkì máàlì alàlùmọ̀sọ́tì àbàdà. Gbogbo owó mi pátá. Ìmàna ìmàna fún mùsàtẹ̀. Títí kù. Àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ń gbáyọ̀ ọlọ́run tí ń gbọ́ ọlọ́run tí ń gbà lódodo nìyẹn. Ipò owó lèmi àtẹ̀yìn wà lónìí. Ìgbàgbọ́ láti ń pariwo kiri nípa àgbàgbọ́. Akànlè máa ń gbí bẹ́ẹ̀ náà lóòótọ́. ìtẹ́nìkọ̀ọ̀kan wọ́n fi mọ̀ náà ni wípé ọ̀rọ̀ gbàgbọ́ mo yẹn náà lè máa pọ̀ gbàgbọ́ ọlọ́run ti jó yá ń bì kan bára ń bẹ̀rẹ̀ súrọ́tò làǹfààl ó ti jó yá gbogbo èèyàn lólùgbàgbọ́ òdodo nígbà ọ̀ka kẹ́kẹ́ lọ ọlọ́run òmùlì

Padà bí èsì ẹkọ́ wà ní lọ́bẹ̀hùn. Èsì àrùn fi wá wájú àti ìbàdébì kan. Ẹnu tí a fẹ́ mú bẹ̀ ni pé Ùláìkà Òmù lè mú ọ̀nà àpàtà. ẹnu tí a fẹ́ mú nù èyí tó kí o ní Ùláìkà Òmù lè ọ̀nà àpàtà. Èyí fi ń yé wa wípé àwọn kẹ́kẹ́ ń bẹ

bá bá gbé sórí sìdíkù yìí gbà sọ́wọ́ ọjọ́ yé wa àyàkà ọlọ́run ti sọ ẹ̀ náà rí ó ti dákọ sìdíkù ìbánu súrátù nìsà tó ti dákọ tí ń sọ̀rọ̀ àwọn àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run jáwọ́ ibẹ̀ ló ti gbádà mẹ́rin kalẹ̀ ẹni tí ó wà àlìjẹ́nà kò bọ́yá láàfin rí àga kankan tọ́tọ́ sáwà ń dìnú mẹ́rẹ̀ẹ̀rin ayẹ́ ti fi jókòó tán ọlọ́wọ́ sàánú ètò sì fi ń jọ tí ayẹ̀lẹ́ tí sọ yẹn ó sọ̀kalẹ̀ àwọn sàábé lọ́wọ́ ànẹ́bì sí àà ah, tó ọlọ́run ó wà ọlá ń jókòó tí ọ inú wọ́n báyìí àjọ ń sọ̀rọ̀ àìwà ọmọ ń bá wọn wọ́n bá dijú àlìkìyàmọ̀ iṣẹ́ tí ọ̀dà bí jẹ́ ààrin rí ọjọ́ kò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí sọ fún wà yóò tẹ́ ti àwọn tó wà ọlọ́run táwọn ọlọ́run sì dẹ̀ra wa fún nínú àlìjẹ́nà àwọn wo ni ìrìnyàn mẹ́rin náà ni mẹ́mẹ́ nínú nàbì yìí àga àkọ́kọ́ nu àwọn ànábì ọlọ́run sábà pé àbánàbì ni ọ́ torí kò sí táwọn yóò pẹ́ra wọn ní ìsìn kò tún bọ́ kẹta lóòrùn ní ọ̀pá Musa mọ́rí àṣà ìwọ àti ẹ Musa tó ti kú tọ́pẹ́ ti lọ tí wọ́n tó wá níwọ̀ lọ̀pẹ́ Ọlọ́run kúkú àwọn mọ́nà àti jẹ iná ni. Ọlọ́run láwọn tí ni ọlọ́run ọba àwọn pẹ̀lú àwọn tí mo fèdèrà mi lé lórí. Nínú àwọn ànábì ọlọ́run àgàkànnù, àríbi jókòó ilé lọ, ogun mélòó. Àtàwọn tí a ń gbà tẹ̀sí, a ń gbà ẹ̀sí ń wá tọ́kàn tọ́kàn. Tí wọ́n ń gbà ẹwò wò. Sáà gbà tọ́kàn tọ́kàn. Ebí yìí mẹ́ táàgbà tọ́kàntọ́kàn ẹlòmí ìtorí tí ò nítumà olóòwò dé búrọ́láàmù ma pẹ̀sù wá mọ́nà bá ń torí pàmì ìrò ìdìbà ṣètò sísà yóò sí wá mọ́nà Òun láìka máa lọ́dí ìrìnàjá máa ń lọ́wọ́ àlẹ́ ìrìn ìrìn mọ̀hájúrù mú kẹ́sì ní tẹ́lẹ̀ ìtọ́bá wà ní ìjọnù ẹ̀gbá nìkan náà ṣe jíra torí mú kẹ́sì ìjọun mọ̀hájúrù mú kẹ́sì ní máa nẹ́bí yínà wọ́n ti sí sí agákejì ní àwọn tí ó gbẹ̀sì sọ́kàtọ́kà àwọn àbá bọ́sẹ̀ jẹ́ pé ìjìyàn ń bẹ lọ́dọ̀ àwọn àfáà lórí ẹ̀ ẹ̀rí tí àwọn tó gbà bẹ́ẹ̀ wọ́n ní àrípọ́lọ́hún tó ní ọkọ̀ gbé yìí ọgbàgbà àwọn ànẹ́bì ọlọ́kàlẹ̀ nígbà ló fi tán kónà tẹ̀lé kó tó wá mú àwọn àgẹ́lẹ́kẹ̀rin àwọn tó kú Aṣọ́ àdá ìwà sọ́ọ̀lì. Bí ìkàkà ní àti jókòó ní síríkà bá dó báyìí. Ọ̀nà tẹ́lò mi ó gbà dé rẹ̀. Àbá àtàrà. Ọlá ìrọ̀mà lábínà náà mọ̀ wọ́rọ̀ àlẹ́yìn. من النبيين والصديقين والشهداء والصالحين Àga kẹrin ni àga àwọn sọ́ọ̀lì hì, àga àwọn afúrí. àwọn abúrí sójú wà báyìí sọ́wà báyìí kọ́lọ̀n sàánù wa mọ́mọ́ sábà sọ ìmì àtàwọn ọmọ ìyá kan àmọ́ jọ pàdé lẹ́ẹ̀kan ní oṣooṣù nílùú kan àmọ́ jọ tíra ọdún tó a fẹ́ bẹ̀rẹ̀ ó sì lọ bí ọdún mélòó kàtà àti bẹ̀rẹ̀ ọdún tó a fẹ́ wá bẹ̀rẹ̀ mo ní ẹni tí wọ́n máa ká máa kárí yàrá sọ́ọ̀lì hìn àyè ìgbádùn àwọn ẹni rí wà áyìnà sọ́ọ̀lì hùn àwọn ẹni rí wádà ànánù sọ́ọ̀lì hùn inṣàlá àwọn tí a tún nífọ̀nù ọ̀sán kọrin wọn àti ẹni nífọ̀n tí a tún lè kẹ́ tí a lè fi hàn ó lè wòye bù sọ́ọ̀lẹ̀ ìhìnà wà lẹ́sìnmínà mo nífẹ̀ẹ́ àwọn ẹni rere ṣùgbọ́n mi náà ríra mi pé ìsáyè sínú ọ. wọ́n ìbá jẹ́ sínú wọn bọ́lọ̀ ń bá fààyè pẹ́ẹ́lẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wọn báyá tí wọ́n bá jẹ́ pé mo fẹ́ràn wọn wọ́n lè fèmí náà wọ́n sì wájú ọlọ́run. ti tó mú sọ̀fà káyà lọ. أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصالحين Gómẹ̀ọ̀ tó tó bí ayà ti mẹ́lọ́wọ́ wa kọ̀ sáyé. Wàlàdínà ọmọ náà bí láyé wà rúkùnlé ní. Ọlọ́run láwọn tí ó ń gbà wọ́n ọlọ́run gbọ́ tọ́kàtọ́kà tí wọ́n gba àwọn òjíṣẹ́ wa gbọ́ ọláwọn àwọn gan lálẹ́ pé lólóòótọ́ tí wọ́n fi tẹ̀mí tara tí wọ́n fi tẹ̀lé wa ọlọ́run láwọn tí ẹ fi kún wọn làwọn ṣúwàdá àwọn tí wọ́n kúkú ṣàyídí tí wọ́n fẹ̀mí wọn lẹ̀ lọ́kùnrin ni tàbí lóbìnrin ẹ kí àwọn sàhábà ìdíwánu lọ yà rí ọlọ́run láwọn ní ẹ̀sán ọjẹ́ ti wọn lọ́dọ̀ àwọ̀ ọlọ́run wà tún jẹ́ ti wọn lọ́dọ̀ àwọ̀ ọlọ́run mhm. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم الجزاء من جنس العمل Ọlọ́run ìsàlábò sí, yọ́ máa sàyàn lẹ́sàn bí ṣe èèyàn bá ti rí náà ni ó fún àwọn tí wọ́n gbàgbọ́ ọlọ́run fi àlìjọ́nà oníbẹ̀rẹ̀ omi tẹ̀sán sẹ́ wọn hmm. ṣùgbọ́n wọn tó ṣe kèfè rí jẹ́ láwọn ọgbà ọlọ́run gbọ́ ọlọ́run ni ẹ̀fí wọ́n lẹ̀ tó kàkàyà yẹn délẹ̀ wọ́n pè kí ní kan ní fánni munasaba bẹ́ẹ̀ yẹn bá fẹ́ túmọ̀ alukoran nígbà ó kéré ìmọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún yóò ti máa kí wọ́n tó lè fẹ́ mufasir kálukú ló sì ti lọ gba tafsiru jọ ké nínú àwẹ̀ àwẹ̀ bọ̀ àwọn mufasiru sì kójú kún bí náà mufasiru nú àwẹ̀ ọ̀dà tí èèyàn bá ti kọjá yìí kò sí èèwọ̀ mbẹ̀ ètí èèyàn bá mà kọ́ máa lò bá máa sọ kọjá ètò ọmọ. èèyàn ọmọ nínú ẹ̀ ó ní ní ni àyàtọ̀ ṣáájú kí làjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àyàtọ̀ tẹ̀lé. ọlọ́run sọ̀rọ̀ àwọn tó gbàgbọ́ nínú àyà yìí. nígbà ọwọ́ afẹ́ sọ́tán kí ló tẹ̀lé ọlọ́run ẹlọ ọmọ pé sẹ̀mí ayé kí lájọ́sí pẹ̀ pẹ̀lú sábàbọ̀ ó lájọ́sí nítorí wípé ọlọ́run ròyìn àlìjẹ́nà ó àlìjẹ́nà ọwọ́ afẹ́ sọ̀rọ̀ bílé ayé ṣe ó dàbí ìgbà wípé ó ń fi ń dá ọ̀rọ̀ padà lórí àyà kan tó ti wá nínú bayasúrẹ́tù nìsà níbi tọ́lọ́hun tí ròyìn tó ti nísù yí nà lìnáàtì ó mú ṣáwátì mínà nìsáà والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المتومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أو نبئكم بخير من ذلك للذين اتقوا nípa ọlọ́run ròyìn ọgbọ̀ ọlọ́run ròyìn ayé alùpùránù mo fẹ́ fọ́ mọ̀nà kìí ṣe wá àti táàlì máa ń tún ní ọwọ́ alẹ́ abàtúlálẹ́ àràwọ̀ balẹ̀ táàlì jókòó ti yí dáadáa alùpùránù máa fara wọn ni ọmọ fara wọn ni pé bá ti ń tún kan lòmí ọmọ pé nígbà ọlọ́run sọ̀rọ̀ pé òun ti fi ìfẹ́ adùn ayé òun só mọ́ wa lẹ́nu ó só mọ́ wa lọ́kàn ìfẹ́ owó ìfẹ́ nǹkan àgò ìfẹ́ ìfẹ́ obìnrin màkà tọ́ọ̀bákà ìfẹ́ lọ́lọ́hun ti ṣàkójọ ohun tí èèyàn máa ń fẹ́ láyé ọfẹ́ jẹ́ bí nǹkan bí mẹ́fà ọlọ́run ti gbìn sí wa nínú Nífẹ́ ma nífẹ́ nígbọ́ lọ́wọ́ wá sọ tán ló tó wá sọ pé kúlé àwòrán bí òkun nísàlẹ̀. Ọlọ́run ní sọ fún a nígbà ọmọ wá fi ìfẹ́ ayé sí yín lẹ́mìí báyìí ṣé kí wá fún yín ní tó lóore jayé lọ. Ọlọ́run ní gbogbo ẹni ó bá gbáyé sẹ́yìn hmm. tó mú àgàgá tó fi dí rẹ̀ máyé ní jẹ́ takwa. an tajala bainaka wa baina ma'asiyatu qata kéèyàn ó fàgàgà dírẹ̀ oníjẹ́bẹ̀rù ọlọ́ ọlọ́ ní gbogbo àwọn tí ó bá wá dírà àwọn máyé tí wọ́n ò jókòó tẹ́tẹ́rẹ sínú ilé ayé ọlọ́ọ̀lá lè jẹ́ náà ti wà á lẹ̀ fún wa sẹ́gbọ́n sàábí ọlọ́dá wọn dápọ̀. Umaru lọ́kọ́ ronú ọwọ́ ń sọ fánàbí ọ́sá fàjúrò. Anábí Umaru kí ló dé, ó ní mo ni. Ọlọ́run lóhun ti fi ìfẹ́ ayé ro ẹ̀mí wa. Nígbà olóhun ti fi fẹ́ nǹkan bíi mẹ́fà ẹ̀mí láyé. Lẹ́yìn Lẹ́yìn tó ti fi ìfẹ́ ayé tó ti fi ruo ẹ̀mí wá, tún ròyìn àlìjẹ́nà fún wa ọ̀nà wo lágbàwọ̀. Ó ní tó wúrò. Ó dàbí ìgbà wípé ẹ̀rì àlìjẹ́nà ọsọ sáájú fún àwọn olùgbàgbọ́. Ó ìsọ̀rọ̀ fáwọn a tún ṣe kèfèrí ó túmọ̀ sí wípé béèyàn ọba wa ara lè jẹ́ náwọ̀ ọlọ́run wá fi ó yí a pé àmọ̀ báyé ṣe ma àmọ̀ ayé àmù ní fúfú yẹ́ àlèmú bàbàrà. ọlọ́ni ẹ̀tẹ́ ti gbọ́ àlìjẹ́nà mo rò yẹn fún yíyó ẹ lè wọ́ bẹ́ẹ̀ bá mọ̀ báyé sí ma nítorí wípé adùn ayé yọ́kọ̀ dínà fún yí kò ní jẹ́ kẹrẹ àlìjánà wọ̀. ìlàmú àpàmọ́lẹ̀ ayẹ́kùn dúnilá láìbùn wà láháwún ọlọ́run nílé ayé tá a wà láìbùn wà láháwún ilé eré ni wà láháwún ilé àwàdà ni wà zínà tó rọrùn àwọn àfáà mi gbà pé àti láàwù àti láàbù wọn ni kankan náà hmm. àwọn mi sì gbà wípé ọ̀kọ̀ọ̀kan nítumọ̀ tó yàtọ̀ síra wọn tọ́rọ wọn tí wọ́n máa ń lò aláàbù lísìbùyàn wàláàwù lífùtìyàn wọ́n jọra wọn láàbù sìbùyànù lóní ọmọ kéékèèké àwọn ni wọ́n ń ṣeré láàwù ní àwọn bàbá fi máa ń pè ní erégele ìtìyánu lẹ́yìn bá ti dàgbà yọ wà lére gele kan tí ó máa ṣe tí ó fi kán tẹ́lẹ̀ la bàbá fi máa pè ní eré kíni eré gele ìlàmọ́ àwọn àyà tó dúníyà lẹ́yìn búrú wà láhàrún hmm. lílìsá obìnrin lónìí wátàbà ọlọ́ọ̀lá yóò ojú kẹ́ máa fi ṣe yánà wípé ń ta ti níní àwọn aláti dàbáyì ọlọ́ọ̀nílẹ̀ ayé òjò bẹ́ẹ̀ náà lọ àti kọ́ ọmọ yàkáǹtì wò owó méjì dàbáyì èyí tó sì ń wò tí ń dùn mọ́nù owó ẹ̀kọ́ ẹnu àsìkò tó jówó ẹnìgbà tó ń rójú ká níjọ́ ọkú bá ti dé ó ti dìtẹ̀ lẹ́lẹ́ni. ó lànà bí fi béèrè pé ta nínú iye owó tí wọ́n jogún tó fẹ́rẹ̀ ju owó tiẹ̀ lọ àwọn sàábé ní mọ́ mìíràn ilá wà máa lùwà hápù ilé yìí mi owó tí ó jówó wà la fẹ́ràn tí wọ́n jogún lọ àdẹ́bì ní òlìyìn ẹ̀mọ̀ kó wó sí yí mi mọ́ àkàlà òun lówó tó fi jẹun tọ́tán tàbí èyí tó fi wọ́sọ tó gbó owó ti ẹnu ṣùgbé èyí tó ń kó jọ tó ń kà ní báńkì owó olówó ni jọ tó ń rí àkáǹtì wò náà ní kí ẹ ti kú ogbó bí ó fi pamọ́ sí

nígbà tí ẹ̀mà kójọ tó wó bá dé lọ ájì kan ọlọ̀túbá ó ti owó ti dé ah, mọ́ ní bàbá mọ́ lọ́rọ̀ ah, wọ́n ní wọ́n pọ́ sọ̀rọ̀ èyí tẹ́ wíhùn ẹgbẹ̀rún ájì kọ̀ ha dànù kí ló dé ní pé èyí tẹ́ tẹ́ ó tún ní

Wọ́n bí má pọ̀ má. Ọlọ́run ní kẹfẹ́ bí kọ́pọ̀. Bẹ́ẹ̀ bí ma kọ́pọ̀ kẹ lówó tọ́pọ̀, ọlọ́run ní ìsáyé wà fúnnú. Ọlọ́run ní gbogbo ń tẹ níláyé kò sí ń ta fi jọ ju ẹ̀sú òjò òjò, àgbà ńlá òjò. Àjágbàlẹ̀ fún fárọ̀ lẹ́bàá àtòrò. Tọ́rọ̀ sílẹ̀, tọ́jẹ́ pé ń gbà tí ọ máa mú irúgbìn jáde. عجب الكفار نباته عجب الكفار نباته àwọn tí mú jáde ó ń ṣe àgbẹ̀ ó ń ṣe lẹ́mà torí kèfèrí náà máa pàgbẹ̀ ní ti torí wípé ìtí òun náà lànà bíbi sọ́njọ́ ọ̀darí ti ìsìrá ó ní òun rí fáwọn obìnrin ní ẹ̀pọ̀ nù náà wọ́n bà náà bí léèrè pé kí ló dé ó ní sọ́fà tó òun náà béèrè wọ́n ní sọ́fà ní wípé ẹ̀yìn obìnrin máa ṣe kùfùránù níma ẹ máa ń fi tí wọ́n bá ṣe fún yín pamọ́ ẹ máa ń ṣe kèfèrí sídẹ̀ra níjọ́ tí ọkọ ọ̀bá rówó fún yín gbogbo olé ní ọgbọ̀n pé kílẹ̀ ń gbé tẹ́ǹgbìn kílẹ̀ ń gbé tẹ́ǹgbìn kílẹ̀ àwọn kílẹ̀ ìkẹtẹ́gbẹ́ yóò ṣe lọ́lẹ̀ ń fílẹ̀ ẹ̀lọ bèèrè lọ́dọ̀ àwọn ẹgbẹ́ yìí jẹ́ mọ́ fúyàwó wọn anábìlẹ̀ tẹ́ fi pọ̀nù nánu nítorí kéèyàn máa fi ìdẹ̀ra pamọ́ náà fi fẹ́ pé kèfèrí ní kèfèrí ní ọ̀fin pé àgbẹ̀ ní kèfèrí nítorí wípé mú èso àgbàdo ọkà àgbàdá bọ́lẹ̀ ọwọ́ aṣọ ọbẹ̀ ọdà pẹ̀lú náà ó fi nínú èdè náà ti lo kúfùrù fún àgbẹ̀ wọ́n ti gbọ́ o ìmọ̀ ti gbé o tí táwọn èèyàn fẹ́ fi febi pa àwọn èèyàn wípé ànábì ní ẹ wo ní débẹ̀ ànábì àbí ìsìfẹ́ fi pa nílé léhùn àbí ìsìtò ìfẹ́ fi pa wọ́n yẹn nú ní iṣẹ́ àgbẹ̀dá àti ìrandíran àwọn onídókó tani wá lọ tí wọ́n ní wọ́n máa kí wọ́n máa jẹ́ ànábì ọ̀sọ́ tọ́pá sọ tánàbí bá sọ kò ní sọ pé ẹnìkan ò ní gbìn ọ̀gbìn ẹ̀ tàbí kọ́ lọ́hùn kan tó lọ́ àyákùnù mínú òtọ́ìrò àwọ bahima àwọ isal ìlàkánà láhùn bí sadaqa bóyá èèyàn lọ́wọ́ jẹ́ ń tàbí ẹyẹ wọ́n fi kàkọ́ lẹ̀ sadaqa mẹ́yàn bá wá dákò ń bò lótìrí àdísù òsàdédé ṣe kọ̀dákó lórí nǹkan mú fi nàbì tọ́lá nàbì ní oko dà ṣùgbọ́n àtìrandínà wọn ò ní dákú tàbí wá máa dákú. ajábálùkù fáàrà nàbà tuhu ọlọ́run nígbà tí nǹkan ọ̀gbìn náà ń jáde ilé ayé fún ọwọ́ ń dùn pé dùn wò lójú àgbẹ̀ tó ọlọ́run ní tó bá pẹ́ ogbó débà pátàrà ọmọ sọ́rọ̀ ẹwà a máa rí tí ọmọ pọ́n rúsúrúsú lẹ́yìn náà ní ọgbẹ́ kátẹ́gùn ó dànù ọlọ́run àwọn sáà nínà lọ́lọ́run èèyàn gẹ́gẹ́ náà máa wúrẹ́ wo hmm. wọ́n bọ̀ bá délé obéèrè kọ́ tó gbà kékeré ọwá fi wọ́n èyí tí wọ́n náà sí níbi òdédú òbí yára wọn wò ọmọ pé nǹkan ti ń ṣe ọ́ Kàmọ́sà lè gbọ́ ikú ní ọjọ́ ìkùn fárọ̀ ní àtàtù wọ́n mú ìgbàmọ́ yà ní ọjọ́ Ọlọ́run kìí fún àyí. Gbogbo nǹkan tí bá ń dùn lójú èèyàn ibi kọ́ padà máa lọlẹ̀ náà ni ó padà jáde. Kí ní bẹ́ẹ̀ ni ayé ọ̀hún? ayé tí ọjọ́ ẹ̀ka ka yọ̀ ọ̀gbà mímọ́ ni ṣùgbọ́n tí ìjókòó bá rí báyìí mo máa ń fi kíní ká pòwe ẹ̀ káfí mọ báyé ṣe mọ́ wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ikma arákùnrin kan lọ́nu bẹ́ẹ̀ ọwọ́ kíní kan tó sí lójú lọ́ọ̀kan ó wò pé etí mo ń wò lọ́ọ̀kan ojú ojú tí ọ̀jẹ̀ kò gbọ́dọ̀ má jòjú kìnìún bí ṣe ń bẹ́ náà yìí ọkùnrin rọ́rí padà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sá lọ. ṣùgbọ́n èyí tí ó wò ó rí pé ń tọ́ bẹ́ná tó ń wò ní léwu yìí fún ìlà nígbà tí ó wò dáadáa ó rí pé kìnnìún lóòótọ́ eré wá ẹsẹ̀ bẹ̀rẹ̀. àpọ́mọ èèyàn ní kú bí ṣe ń sáré ní kìnnìún náà ń gbàbò rà oúnjẹ rẹ̀ ò ní lọ. tí náà sọ pé ó ní ìsọjú ọkú mi wọ́n á gbàbora wọn wọ́n léra wọn tọ́lọ́ ọkùnrin ọlọ́wà ọmísí ẹ̀. ń Yọ́ gbà mú, èyí tó lè láọ́ sórí wájú ẹ̀. Tọ́ bá ti dúra rẹ̀ rẹ̀, ìran ọ̀gọ́nù kòtò rí. lókè ní kàbọ́ kòtò. ìgbénu kòtò kálùkù máa yẹ ọmọ èèyàn ní máa yẹ. ó ní ọmọ rí kọjá ìyọ ọmọ èèyàn gbogbo tó wà láàyè lọmọ èèyàn wà lọ ọba ìjẹ́ parun fún gbogbo tó lọ ń dá ní ọmọ àyè wọn wọ́n ìkọjá àyè wà fún èèyàn ọmọ èèyàn ní kọjá àyè bó o tẹ́ rí kìnnù tó lágbára tó o lè rí kọ́bọ́nù kòtò àfi sí kẹ́kẹ́ bá tì bẹ́ yóò sì mọ́ ké pẹ̀tọ́ níbẹ̀ ìsáyẹ̀ ọkùnrin wájú ẹnu kòtò bí fẹ́ lọ ọlẹ̀ dúró tó ló wo kọ́wọ́ bojú wọlẹ̀ pé bọ́ ló ṣe jìn tó ìsàlẹ̀ tí ó wò òjòlá lórí ìsàlẹ̀ Iná máa ní àbàlá oòrùn. Láwí àtọ́ bí àjò lóòrùn. Iná máa bí ní àkàbà ìpínlẹ̀. Nàìjíríà tí wọ́n yà àkàbò. Òjòlá òun fẹ́ orí pé ọlọ́wọ̀ màtíwò. Ibi mọ́ wà yìí, oúnjẹ sì bọ̀. Ó gbọ́ mọ́ rọra máa bọ̀ rọra. Oúnjẹ ló dé yìí. Ah, Ọlọ́run ní ọkùnrin wá wò pé òjìbọ́nù àdẹ́wò báyìí. Ọ̀kan la sáfú ọ̀tọ̀lẹ́ tó tún wà ń bí. Ọlọ́run láti fi ń bá fẹ́ láyé, ìnà ni ó mú ń bẹ̀. Gbogbo mùsíbà bó ṣe wù ni ó le tó, wọ́n gbẹ̀rù ẹ̀kú lọ́dọ̀ lọ. Ìfi òmú bẹnu ọ̀dọ̀ ọlọ́run ni ọ padà sí olólè tó gbogbo tí ó fi hàn yẹn kò lè láọ́ nínú mùsíbà ọlọ́run nìkan ni kò sí tápàrí ọ̀ká kò sí ní bẹ̀rẹ̀ kẹ́kẹ́ lọ́dún ẹ tó tó sí ju kó dúpẹ́ lọ gbogbo àwọn tí ó mú ọ lọ bá ní ọ̀bá gbẹ́rẹ́ àwọn mìíràn tó máa ọ̀pọ̀ lẹ́nu mi ó má bí rí mẹ́rin nwanne ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ tí ọmọ ma tí ọmọ sọ torí tí ó fi lọ ọba ní ọba ọ pé wọ́n nínú ṣùgbọ́n tó bá jẹ́ tó ọlọ́run ọlọ́run subhanahu wa kò ní bèèrè kankan lọ́dọ̀ lọ ọlọ́run ní káàdì mọ́ arákùnrin yìí ọlọ́run bó ó tún gbójú òkè oríkìnà tó ti dúró lórí òkè báyìí àà ó wọlẹ̀ ó tún rí pé òjò láre nǹkan dé ọlọ́run kọ mọ́ bí tí òkun ká ti sọ̀kalẹ̀ wá èyí náà ni kálukú wọ́n gbára lé ọlọ́run ni ọlọ́run ní ọlà ni mo fọ́ dìmókùn tọ́ ọ bá ti dì ọmọ wà mẹ́ èyí tó wà ń sálẹ̀ òjò lá kò ní wá eléyìí ò ní sọ̀kalẹ̀ wá bọ̀ bọ́ọ̀ bá lè lọ lẹ̀ mọ́ nígbà kìnìún bá kú òlókè ogun okùn lọ inú ẹ̀dùn ọwá di mọ́kùn ó ń wojò lásàlẹ̀ pé ń wá ó ń wo kìnìún náà lókè pé ọwá di okùn yìí mú sẹ́mọ̀ pé òkè tí ó tún wò pé kó lọ rí méjì dúdú àti funfun wọ́n jí okùn àgbé àdánwòdé àyà náà ní báyé ṣe mọ́ni mọ́ fẹ́ kí o kálẹ̀ máyé amúrúyé wọ́n jí okùn wọ́n bá ìṣòro sàá máa lọ ọkùnrin wá wò rí nǹkan dín ọkùn tí mo tún so mọ́ ọlọ́run láàlà ọ̀ ọ̀nà tá a gbà lọ ni pé só orókùn náà ni ọmọ fi tó ọba ti ń fi ó fi ja àwọn eku tó ọba ti wọ́n àwọn eku bọ́lẹ̀ àdánwò ẹ ti fi ẹ ọba wa ń fi ó ń fi bí sẹ́fù sẹ́fù òun náà máa fi ó ń fi máa ọ fara gbá ògiri ara kòtò ṣùgbọ́n ó rí pé nǹkan yí òun láńbẹ̀ kí ni tún yí mi láńbì ọwọ́ àfọwọ́ kan mú òkun ọ wá lẹ̀ mara ogiri ó fọwọ́ tọ ó fi ẹnu nígbà tí ó fi ẹnu ọba dòyìn ah! ibi mọwa yi yìí ọlọ́run tún mú oúnjẹ wá eyín rẹ̀ ó kú afọwọ́ kan mú okùn mara ogiri ọwọ́ ńlá oyin ọ̀la ọgbàgbé òjòlá ti bẹ ní ìsàlẹ̀ ọgbàgbé kìnnú tí retí ẹ̀ lókè ọgbàgbé àwọn eku méjì ti tó nígbà wá tẹ́lẹ̀ yìí ọwụwa yàjú ayé pé òun lálàá ni inú ẹ̀wà dùn pé ah, gbogbo wa ńlá inú kòtò tó wà nílé ayé tó mìíràn wà ilé ayé òjò olùjòlá bí sọ̀rọ̀ bá ti wá lẹ ìgbàtà lò láyé òun lókùn tọ́lọ̀ ń sọ fúnbá sọ́lẹ̀ fún okùn ní ìgbàtà lò láyé eku dúdú funfun àti funfun tí wọ́n ń jẹ́ lọ́sàtò dúdú tí ń jẹ́ nìsìn ẹni tó bá jámọ́ lẹ́nu inú ẹ̀lì yóò bò láyé tó bá ṣe funfun lọ́jà má lẹ́nu ọ̀sán ni wọ́n bá ṣe dúdú lọ́jà má lẹ́nu òun ni oyin tí wá ńlá ẹnu adò sí bẹ́lẹ̀ ayé nù ẹnu ìgbádùn sí fẹ́ pé tèèyàn ọ̀bá kọ́nú fọ́ra kò yẹ kó gbàgbé kìrìún tí ń bẹ lókè òjòlá tí ń bẹ sàlẹ̀ kọ́ wá pé oyin lò wọ́n máa lá lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn lọ kọ́nú fọ́ra ọgbàgbé gbogbo òṣòro tọrọ kìrẹ́kẹ́lẹ́ ayé rẹ̀ ẹnu oyin tí ń rí lára ògiri náà òní ńlá tí ọmọ bí òun ni ó ń ṣe jàjàbọ́ nínú ìṣòro ilé ayé gangan tá a wà ń bẹ ọlọmọsàlá ìsànù wa ọyá káyà tó kẹyìn ọ̀sáàbì kú. Ọlọ́run ní ta bá ti wá sọ báyé ṣe mọ fún yìí kálùkù yín sáàbì kú ìlà màgọ́fẹ́ra sí mẹ́rọ́bì. Ẹ di ẹrù àlìkíyàmọ̀ yín ẹ̀dì kẹ́ẹ̀dì kòkòrò olè ẹ sáré èdè lọ síbi tẹ́ẹ̀tì wá foríjì ọlọ́run yìí o tẹ́ẹ̀fìrí àlìjánà ẹ̀yọ̀ ọ̀pá mímọ́ ọ̀rọ̀ ìsáré èdè gangan fún rẹ̀ ọ̀rọ̀ tó tọ́gba àsìkò ni ìsáré èdè fún kọwọ́ owó fi ba àlìjánà àwọn tó béèrè pọ̀ ẹni tí ó sáré èjì tí ó fi rálì jẹ́nà yóò ní yóò ṣe ẹ̀dọ̀bá tó sà àti kú ẹ́ gbogbo gbà lọ́mọ yẹ̀wò ẹni tí ó sáré èjì àlìjẹ́nà tá ń sọ̀rọ̀ rẹ̀ ìtọ́ ìpá àlìjẹ́nà ni a fi ṣe price competition rẹ̀ àlìjẹ́nà wọ́n fi san ẹ̀ fún yà rẹ̀ kó lù ọgbọ́dọ̀ dọ̀bá bẹ̀ sáàmà pé tíyàn bá fẹ́ lọ sí díje kan ó fún yà láwọ òfin òfin yóò ìlọ́tẹ̀lé òfin eré ìjẹ tàlìkì àmà àsìkòjọ́ ọkọjọ́ kan mẹ́ lónìí tá a bá ti wà wá mùsùlùmí ẹ̀dá tí fàṣìkò ẹ̀rá rí inú wa lọ́pọ̀ jù nítorí ẹlòmíì mọ́lẹ̀ ń bi kíní tá a máa tẹ̀hùn tí òfin ẹlòmíì kan tún tẹ̀ lábẹ́nu bá a ti jókòó yẹn òun ló ti gba gbogbo àsìkò kálukú lónìí lẹ́yìn àsùnbá báyìí fẹ́ẹ̀ tì ẹ̀dọ́ bá tún kásùnbá kódà mo ti rẹ́nì kanú mọ́sáàsì ibẹ̀ náà ní túnbí bó ṣe ń sálámà tàbí ìkọ̀ rántí àti kárù ẹ̀yìn lẹ́yìn ìrún báyìí sálámà báyìí àkọ́kọ́ tọ́kọ́ ṣe òṣìṣẹ́ ti bọ̀lá fún mi. a ti nítorí pé àfọwà asan basiri olórí ọmọ anábì adam naharu kadọ ifo ọ̀sán kálukú wa tá ń lò àlejò wa ni o tó ọba ṣe dáadáa sí yóò kú òun náà ní kò sí ọ̀sán kí lọ ní àti lòlù ibi tí wọ́n lọ yóò lọ sọ̀rọ̀ rẹ̀ dáadáa mẹ́ bẹ́ẹ̀ náà lòru rẹ ọjà rẹ bọ́ ọba dáadáa sí òun ọ̀ràn yẹn ni fún wa ká gbìyànjú kárí wípé àsìkò wa gbogbo ẹni tí ó sáré ìdí àlè kìámà yóò lo àsìkò rẹ̀ dáadáa nítorí pọ́mì yàn á à ìyá ọmọ mi tó ń gbọ́ mi ní ti ń jẹ́ gangan lọ́jọ́ ayé ẹ̀ ẹni èyí tó kù tó lò ọmọ bó ti lò àwọn ẹni ìsáájú tí a máa lọ́jọ́ ọdún fún wa tí a máa yọ wọn lọ́jọ́ márùn-ún ọjọ́ tẹ́nìkọ̀ọ̀kan wá bá lọ́jọ́ tílẹ̀ bá má tílẹ̀ sú sáà màlẹ́kà tí a kọsẹ́ ibi tó rí kàkà kọ fún ọjọ́ náà wà nù tí a ń bí ọ tí ọjà yọ gbádùn níjọ́ tí wọn ò rí sẹ́ẹ̀bí kọ fún ọ ilẹ̀ tán má ọjọ́ ọdún ẹnu ọjọ́ ọbí ẹnu ìjọ ẹnìkọ̀ọ̀kan wá sábà kú ò láyé tọ́lọ́n bá bá ní ṣe tàrí kẹ́lìmọ̀ wí jáde ọjọ́ ọdún ni ọjọ́ ayọ̀ ni ìjọ ọlọ́yẹ kálukú ọyọ̀ kó dunnú fún òkú wa tó kú torí kẹ́lìmọ̀ wí òkú tí ò rí kẹ́lìmọ̀ wí àtúndájọ́ fún fìtínẹ̀ dájọ́ méje ogójì ọjọ́ ẹnìkan ọlọ́sànú wa. awa ọmọnìyàn ọjọ́ ayé ẹ̀gàn níjọ́ mìíyàn fa ìdá dáàbà yẹ́wò mú dáàbà bá tó ní bá ti lọ wa lọ́nà tọ́lá bá tún lọ díẹ̀ wa nínú rẹ̀ àti mí ti lọ tí ó fi lọ tán ọlọ́mọsálẹ̀ ìsànú wa. ẹ̀kẹ́jì nínú sáà bùkátà pẹ̀lú rìn àjò àlìkìyàmà ní sáàbì Oníkẹ́lìkọ̀ kan wọ́n mọ̀ pé ìdíje ta fẹ́ sáyẹ̀lé ìdíje ta fẹ́ ṣe yìí àtẹ́rù sẹ́rù lọ́kọlù. Èyí sì tí a fi bọ́dì ṣe o, tọ́wà máa wá tó fi nílà yákọ̀, tó fi ní tó fi lókun, pàmọ́rù wípó ń lọ́mà jẹ, tó gbé ó fi ṣe gangan gbangbanà, ara. gbogbo bọ́dì ara yóò ṣòfò nù sàárè kẹ́yìn ìdíje tọ́lọ́hún pè wá sí yìí nǹkan àgbèsè díje ẹ̀ ẹ̀mí ni o ẹnì kọ̀ọ̀kan wa àgbọ́dọ̀ ìṣẹ́fẹ́ mi wá yìí àgbọ́dọ̀ jò ó sì gbé lẹ́yìn ìtìbáàrù bìkan àmàlà bí fàásì wà ìnàmàlà ìtìbáàrù bìnnì ìlẹ̀kùlò ìtì ọ̀fẹ́ wò ń bẹ̀ níbi ìdíje tá ń lọ kì í ṣe pé program gbogbo kíní tá a ṣe mo wà ń bẹ̀ tàfsírù ṣègùn ẹ̀ mo jókòó ti ṣéwù lágbájá ti dókítà lágbájá ti lágbọ́n ní gbogbo ẹmọ lọ èyí nǹkan ọkàn tá a fi ń bá lọ òlọ́lọ́wọ́ owó tí wọ́n ó fi fún wa ní ipò lórí ìdíje tá a wà yìí ọkàn ni o ọkàn wo la fi ń gbọ́ iṣẹ́ wo la ń ṣe tẹ̀lé ìdíje tí ń bẹ wájú wa ìdíje ọkàn ni ọlọ́mọ sàlàyé wa ìdíje yìí àwọn ojú ọ̀nà wọn ti sílẹ̀ tí kálukú wá lè gbà sàmọ̀ pé tọ́ bá fẹ́ sá eré track wà rí wọ́n là là sórí fídì fọ́ tí kálukú ó mú un lé díẹ̀ àbí bẹ́ẹ̀ náà ni tàlìkíámà onílé bọ́lọ̀bá wá báyàn pé tọ́ bá lè gba gbogbo lé tó tún gba wájú ànábì nírú ẹ̀ ò ní kó jọ sára ẹnìkan àyàfi kó tí wọ́n wà lè lọ. wọ́n sọ bẹ́ẹ̀ fún Abubakar níjọ́ tọ́lọ́run ké òun tó ṣe jíjẹ yìí gbogbo olè láti bá bùbákiri àbẹ́bìnrin ta ní nínú yín lónìí tó bẹ aláìsàn wò àbákiri lónìí ó tún béèrè ta ní nínú yín tó tẹ̀ lókun mùsùlùmí àbákiri lémi ni ta ní nínú yín tó tún ṣe tọrẹ àánú àbákiri ni mo tún ṣe lónìí àbẹ́bìnrin gbogbo tí mo kà á lè yóò ní pé sára إلى دخل الجنة سابقوا إلى مغفرة wọ́n ti la oríṣiríṣi lélẹ̀ mú wa káàdì sáré ìdíje yìí kò sí èèwọ̀ ń bẹ̀ kò sí èyí tó lè gbà kò fi déwájú ọlọ́run bàbá lè gba gbogbo ẹ̀ náà ipò owó fi ga níwájú ọlọ́run ẹ̀já gbìyànjú kárí wípé a ṣe ká dẹni tí ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ àṣeyọrí níwájú ọlọ́run ẹlẹ́kẹrin mò ń gé torí àsìkò ká má jẹ ẹni tó jẹ́ sí wípé dáadáa wa a máa fi dá àsìkò kan ká má jẹ ṣàbàníyà tàbí rọmọdàníyà tí ó jẹ pé dáadáa wa inú oṣù kan láàfí láàfí sùn gbogbo ìgbọ́wà àti wa ibi tí parí sínú àlàsìkò jẹ́ àdìwì àdìgbò tó lè orientation àbí ṣe láti ṣe àbí jẹ́ àdìwì orientation ni lọ àsìkò náà làá dẹni ọlọ́run ọba ti lọ tán lálùkọ́ ọmọ sí jẹ́ ìdíje tá ń bá lọ yìí èsì tí èèyàn fi ní lébẹ̀lì kan lápá pé ẹnu gba tv sí dáadáa rí gbogbo àsìkò ńlá gbọ́dọ̀ jẹni tí yóò máa ṣe dáadáa ọlọ́mọsàlàyé ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ńlá àti tóbi ọlọ́run ẹ jẹ́ kí n dúró báyẹn nítorí ọjọ́ tí ó ti lọ abẹ́lẹ́ ọ̀nà àánú rẹ̀ fún wa kí ó sànù wa gbogbo tá a gbọ́ kó jẹ́ kó ṣe wá láǹfààní àwọn bí tá a ti bẹ̀rẹ̀ òun lọ̀rọ̀ gbàgbọ́ kálukú wa ká máa yẹ gbàgbọ́ wa wò ní gbogbo ìgbà láti bẹ̀ ojú wa níwe ìgbà ẹ̀sìn ọlọ́run tọkàntọkàn nínú àyàtà àti ké gbogbo tí wọ́n bá ń sọ fún wa ẹja máa fọkàn àti ìgbàgbọ́ fámánì tẹjábà fàwájibùn ìkìrámuhu wọlìmánì asọ fàmùsọ́kẹ́fù wọ̀mùhànẹ́dù gbogbo ìgbà tí èèyàn bá jẹ́ ọlọ́run lóhùn tó bá dá ọlọ́run lóhùn tọ́lọ́ ń bá pé ọlọ́run lọ́dọ̀ ra yàn fíìmì ọlọ́run kí n sàpáyé onítọ̀ kí n sọ́ndẹ ní ìkẹ́ níwájú mi ọlọ́mọsàláìsì wá ní ẹni ìkẹ́ níbẹ̀ ọlọ́run júwe ìbílẹ̀ ayé bí ó ṣe má ojúwe rẹ̀ fún wa ẹ jẹ́ ká mú ayé ká mọ̀ máa ń wà ká mọ̀ dé wípé ayé òní ọbẹ̀ ẹ̀sìn tiẹ̀ mọ́ wa lọ́wọ́ gba adúpọ́lọ́dọ̀ ọlọ́run látara oore tó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa nítorí pé wa dé bíbá yìí gbé èèyàn ọ̀bá tún àníyàn rẹ̀ sí lórí ètò ilé ayé wa ni olóògbẹ́ni kọ̀ọ̀kan dé bíbá bó o láti níwé ẹ̀rí lọ tá fi rí ọ̀nà àbáyọ àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run sì fún yàn lọ́nà àbáyọ ọlọ́run tó wá kẹwa kò tún sí wá lẹ́ni tí ọ́fẹ̀sì lẹ̀ nínú sẹ̀mí ayé ẹ̀ máa àṣà ló dín Ẹgbẹ́ àtàlìkìámà tó bá lè papọ̀ fún yàn ohun tó dáa tó láyé kò sí. Bàbá bàbá ọ̀rọ̀ bí dúnìyà àbìnà dínì, bàbá bàbá ọ̀rọ̀ bí dúnìyà àbìnà dínì. Ó tóore, ọ̀tálùbáríkà nú ilé ayé tó mà nìyẹn ní tí ò ní ẹ̀sìn bẹ̀. Ọlọ́mọ́sálá ìsàánú ẹ̀ kọ̀ọ̀kan wa, ọba lè sọ̀rọ̀ díje tí a máa sáré títí lọ síbi gbogbo tó jó lórí ẹni tó lórí jù wá lọ fi ti máa ṣe nìyẹn wọn lánàá bí kírun tá ń jọ kan bí ti sálámà tán kò sí àtúkà tó fi sáré lọ nù lé wọn bá nàbí léèrè tó kí lọ lọ sáré ṣe nù lé ọmọ ń jókòó tó ọmọ ń ṣèrántí ọlọ́run ó ní bá mọ sálámà tán mọ rántí ipá wọn kan wọn kó kàpamọ́ sí mi lọ́wọ́ mo wá tètè lọ kó láti kó fún wa ẹ̀rù ń bà mí kọ́mọ́jẹ̀ sí wípé ipò òde bá mi tí ìmẹ̀ dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ padà fún ẹ̀wọ̀ ìkájú láti ṣe dáadáa ẹnì kọ̀ọ̀kan wa ẹja gbìyànjú kàdìgbò pé gbogbo ohun tó ń jẹ́ dáadáa nínú ẹ̀sẹ̀ èyí tí Ọlọ́run subhanahu wa ta'ala tójú wa níwèé rẹ̀ kàdìgbò pé à ń ṣe é